الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أقبل الله سبحانه وتعالى ó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kí òun tààrọ̀ yìí ní ní jama abẹ́ Allah irun náà ní ìbáàdà fún sì máa ṣe ilé ní àkìmọ̀mú kálukú wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ ká láyé láyé wa dáadáa ti wa lọ́mọjọ́ nípa ọ̀rọ̀ kan tí a ti gbé yẹ̀wò níbi tẹ́lẹ̀ ìpínlẹ̀ tí a tún gbé yẹ̀wò ní ọjọ́ alàgbáwẹ̀ èdè tó kọjá ní mọ́ṣáláṣí ìtànlẹ́kànlélọ́hùn ọ̀rọ̀ nípa ìmọ̀ gbìyànjú láti mọ kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la ìgbìyànjú láti ma kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la tàbí tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ìgbìyànjú láti mọ kí ló fa ìṣẹ̀lẹ̀ yẹn àti kí ni ìgbésẹ̀ tí ó yẹ ká gbé pàápàá tó ń ṣẹlẹ̀ yẹn jẹ́ nǹkan tí kò tẹ́ wa lọ́rùn irú ìgbésẹ̀ wo ló yẹ ká gbé a sọ fún wa wípé àwa Yorùbá ṣáájú kí Islam tó dé àti lẹ́yìn tí Islam wọ ilẹ̀ Yorùbá ó wà nínú àṣà wa àti ẹ̀sìn bá ń sìn láti máa wo ọjọ́ iwájú ọmọ tá a bá bí táǹpì ní ẹsẹ̀ ń báyé wọ́n bá bí ma wọ́n lọ dá fán iṣẹ́ wo lọmọ èyí irú iṣẹ́ wo ló yẹ kó ṣe kí làwọn èèwọ̀ ẹ̀ ọmọ kan ní skul ó ṣẹ̀ wọ́n fún iṣẹ́ kò ṣe wọ́n fẹ́ nà ó sá lọ ìgbà tó yá làwọn òbí ẹ̀ wá wá àwọn òbí ẹ̀ ní orí ilẹ̀ ó kọ ìbáwí orí ọmọ ìyẹn ṣe jẹ́rẹ̀ ó kọ ìbáwí orí eléyìí tí mo ń wò lórí ẹ̀ bàbá kan ń kúrọ́ àbí bá pé bá pé ṣẹ̀rí ìsìláàmù fẹ́ ká máa tàn ní ǹkù àbí ká fún lẹ́gbẹ̀ bàbá ìkí ló fẹ́ ṣe àwọn ah, ní rárá rárá o wọ́n ti ní kan fílẹ̀ gbogbo tó bá ti ṣe kí wọ́n ṣe kí ni kí wọ́n máa fílẹ̀ ayé ọmọ yẹn wá ń bàjẹ́ lọ́pẹ́ wọ́n máa fi tó bàjẹ́ dé lónìí báyìí tàbí tọ́lọ́run bóyá tọ́lọ́run bá ti wá ṣàánú wọn padà kò sí nǹkan tó fà á tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni wípé ọ̀kan nínú méjì ni pé àǹgbà tí wọ́n bímọ àwọn babaláwo bá wọn wò pé ọmọ yìí o kò gbọ́dọ̀ máa bá wí o gbogbo tó bá ti ṣe kó mọ yín láàyè o tàbí bóyá ìyá rẹ̀ àbí bàbá ẹ̀ àbá méjèèjì lọ ilé alájẹ ìyẹn ní ilé àwọn babaláwo pé àwọn á sọ pé ọmọ ilé ó lè jẹ́ kó sick nígbà yẹn wọ́n sọ pé ẹ fílẹ̀ gbogbo tó bá ti lóun fẹ́ ṣe ni ẹ jẹ́ kó máa ṣe o tó bá lóun fẹ́ bẹ yín lórí ńkọ́ orí yín ìyẹn mọ́ òun nídìí orí ẹ̀ tó bá kàn pààyàn bẹ̀ ni pé wọ́n fẹ́ máa ń wò pé tó ń ṣẹlẹ̀ yìí kí ló fà á kí ìgbésẹ̀ tá lè gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà ni wípé bóyá wọ́n ń ṣe iṣẹ́ kan àbí òwò kan nínú ìròrí tí wọ́n wọ́n lè wá ṣàkíyèsí pé òun ò mókè bí àwọn ẹgbẹ́ òun pé àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn pé àwọn ti kọ́ lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ló pa gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n máa ń ṣe tí wọ́n bá ti wá rí ẹyọ kan tí mo fẹ́ mú ń bẹ̀ òun ni ẹni tó wòye pé ó kù díẹ̀ káàtó fóun nípa àrísìkì ẹ tó bá wù pé ó kù díẹ̀ káàtó fún òun níbi kí ni níbi àrísìkì ìyẹn nípa rírí ṣe tí wá jẹ́ káfíńtà ni pé ó lè rí pé òun ò rí ṣe tó tàbí òun rí ṣe owó òṣè kí ni ṣùgbọ́n lọ́wọ́ òun ó lè jẹ́ mẹkáníìkì ó sì lè jẹ́ akọ̀wé náà. tó ń ṣiṣẹ́ ìjọba nǹkan tí wọ́n sọ fún oúntọ̀ ni pé kó ṣe áájò kó ṣe áájò wípé ọlọ́run kọ áájò ìdí wọ́n sọ fẹ́ fáwọn gbàrà lásìkò nǹkan tí wọ́n pè ní áájò yìí wọ́n sọ pé ọlọ́run kọ yìí kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ táwọn Yorùbá gbà lérò pé èèyàn ń ṣe àjò kò sí nǹkan kan tí wọ́n gbà lérò pẹ̀lú àjò ṣíṣe ju ẹbọ lọ ṣèkì kò sí nǹkan gbà lérò jújù bẹ́ẹ̀ kódà tí ó bá ṣe pé èèyàn rí ṣòro bí ẹsẹ ara rẹ̀ ò yá tí wọ́n ti wá gbìyànjú tí wọ́n tọ́jú ẹ̀ lọ́nà ìṣiní tí wọ́n tọ́jú ẹ̀ gbé lọ lé ìwòsàn wọn rèé ẹ lọ ṣáájò sọ̀rọ̀ ẹni yẹn lọ fẹsẹ̀ lè tọ́ kò sí nǹkan gbà lérò jù káṣẹ̀bọ̀ kí wá ní ó ń pè lẹ́bọ̀ yẹn bí tí wàhálà ti wáyé nì nǹkan táwọn èèyàn kà sí ẹbọ nílẹ̀ Yorùbá àtàfà abẹ nígbà yẹn àyàfà àwọn tọ́lọ̀ ń bá ṣàánú ìtàwọn kà sẹ́bọ ni pé bóyá eégún jáde ó bá wọn gbé eégún yẹn ẹjọ́ ṣọdún eégún orò jáde ẹjọ́ ṣọdún orò òṣà kan wà ó lọ bá wọn bọ́ ìyẹn ni wọ́n kà sí ṣùgbọ́n kó lọ sọ́dọ̀ àwọn eléégún yẹn láti fẹ́ fẹ́ ìṣòro bóyá ń gbàdé eégún lọ ó pàdé ẹ̀ ó wá ní ọmọ rẹ̀ ó mọ ṣàìsàn yẹn wá ṣe kí ni ó ń wúre ń súre fún ọmọ yẹn wàá jẹ́jẹ́ pé tó bá dọdún bí ń tọmọ yìí bá kú ọmọ ṣàárẹ̀ yìí o kan lòun fún ẹ o tàbí àgbò kan lòwó fún ẹ̀ fún ọ̀kà yẹn sí ẹ̀bọ. òòṣà yẹn wọ́n lé wọ́n mọ lọ díẹ̀ tàbí àwọn gangan lè lọ síbẹ̀ ní pé kí ni káwọn ó ṣe tí wọ́n bá lọ yẹ nǹkan òun gbà mí gangan gangan kò bá àjọdún àfáà wọ́n lè sọ pé ẹ lọ bọ̀gún wọ́n wà lọ bá àwọn tó ń bọ Ògún yẹn wọ́n bá wọn bọ̀gún kí bùkátà tí wọ́n gbé wáyé kó lè ṣe kí ni kó bíyá ṣùgbọ́n àwọn òǹkara wọn sẹ́lẹ́bọ́n tó fáwọn èé ṣe kí ni àwọn kì í ṣe ológun yẹn àwọn kan lọ ṣe kí ni wọ́n lọ ṣe ààjò ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ṣẹ̀ríà Islam ó ti gbé wa kó ní ẹ̀sìn pátápátá torí wípé a ti ìtànpé ní ìjọsìn tó tọ́ sí adẹ́dà ìṣe ọlọ́run ọba a ti gbé e fún ẹ̀dá tí ọlọ́run ọba dá kí là ń pè ní ìjọsìn ẹ̀rí ó pọ̀ nusrọ́tù fatia alhamdulilayi àwọn pé na wà ìyáàká ìrẹ́sàárín ìrẹ́ nìkan láwọ́ mọ̀ sìn ó tún tú ìrẹ́ nìkan là ń sìn sábà sọ pé ìjọsìn yẹn kò yẹ lómi tó kàn pàtí ká kí òun ká máa lọ ìtumọ̀ sí pé kéèyàn mọ́ ṣòka ìtumọ̀ sí pé kéèyàn mọ́ pọ̀pọ̀ ṣùgbọ́n ibi tí ó pèpè yé wa ni wa ìyáàká nẹ́sàárín ìrànlọ́ ọ̀dọ̀ rẹ nìkan làá ń wá ìrànlọ́wọ́ ṣẹ́gbẹ́ mo ti kúrò lọ́dọ̀ ọlọ́run ti lọ sọ́dọ̀ ta ni Ògún ó ti kúrò lọ́dọ̀ ọlọ́run ti lọ sọ́dọ̀ ta ni Ọ̀ṣun ó ti kúrò lọ́dọ̀ ọlọ́run ti lọ sọ́dọ̀ ta ni Ṣàngó bóyá ń gbà mí wọ́n jí owó níbì kan àbí wọ́n jalè ó ní wọ́n fẹ́ fi Ṣàngó wa ó ti kúrò lọ́dọ̀ ọlọ́run lọ sọ́dọ̀ Ṣàngó fún ìrànlọ́wọ́ láti wá ẹni tó jí owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn wá ká ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀rọ̀ mùsùlùmí ni wá ká kí ní ìyẹn sí pé kò bá kò bá ń tẹ́sìn islam mú wa kò bá mú wọ́n rò pé wọ́n á ní ọlọ́run kọ bàbá ńlá ẹ̀bọ ni torí pé kùránì sọ pé sọ́ọ̀tù ọlọ́run bá sọ ọ́nù kùránì dé ọ̀dọ̀ láti wá islam ìyẹn gangan nínú tọ́lọ̀ torí àwọn òjíṣẹ́ wá sáyé nìyẹn o pàápàá jùlọ bẹ̀rẹ̀ lórí ànábì nóòhù alẹ́ ìsàlám tó fi lórí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó jẹ́ pé ṣàṣà ṣàánú tó ń gbọ́ wá àti kò ní ní kankan bí ájò kan tó ń ṣe bóyá láti ṣe àṣeyọrí tàbí láti lu àgbèyọ tàbí láti mókè àti ẹ̀rẹ́ lọ ẹ jẹ́ ká mú àwọn oníṣòwò fún àpẹẹrẹ àwọn oníṣòwò wọ́n máa ń ṣe oògùn oògùn yẹn àwọn ń pè ní àájò wọ́n máa ń ṣe àájò àwọ̀ ọrùn nǹkan tí ó máa wọ́ tí ó máa fa àwọn èrò wá tí wọ́n bá ń tajà káwọn èèyàn máa ẹ ó rí i pé àwọn tó máa ń polówó àgúnmu yẹn àwọn ọkọ̀ tó máa ń polówó àgúnmu yẹn ẹ máa gbọ́n gbà mí tí wọ́n máa sọ pé oògùn tajà wọ́n wàá máa pe ọ̀fọ̀ sí i kíníkan kíníkan ló ṣe kíníkan kíníkan kíníkan ni oògùn tajà tó dájú láti ọwọ́ aláàjì kìíní báyìí wọ́n tún máa sọ aláàjì kìíní ọba kìíní ó tún sọ àdírẹ́sì wa rí ó tún pọ̀ fún sí kíní kan lóníkà ẹ̀wọ̀n ta wàràwàrà kíní kan ní kíní kan ṣe kíní kan oògùn ìtajà ájò rẹ̀ àwọ̀rù àwọn tí wọ́n máa ń ṣòwò máa ń ṣe wọ́n tún máa ń wẹ ọṣẹ tá à ń pè ní ọṣẹ àwúre àwúre báwọn ni aláàrù tí ó wẹṣẹ àwúre wọ́n fẹ́ ẹrù ṣe kíni wọ́n fi pa lórí wọ́n máa ń ṣe àmúlò. àwọn tó ń ta oúnjẹ àwọn náà máa ń ṣe ájò kí àwọn èèyàn lè máa wálé oúnjẹ wọn. ẹ̀rí pé tẹ́nìkan bá bẹ̀rẹ̀ oúnjẹ títà ń sìn gbogbo ọlọ́kadà lú yẹn bí wọ́n bá wà ní ká lo irú Ìbàdàn tó tóbi dáadáa yẹn tí olóúnjẹ yẹn bá wà ní ọjọ́ wọ́n wà lọ láti bẹ̀rẹ̀ àbójì wọ́n lọ jẹun bẹ́ẹ̀. tó bá wà ní challenge new garage àwọn èèyàn ó wà wá láti Ṣàngó wọn lọ jẹun bẹ <laughs> olóúnjẹ olówó àwọn sọ pé a bàbá ẹ ṣé o mo ti sọ mọ́ṣáláṣí yìí rí pé mo ti gbé ẹnìkan lórí tuntun sáàkù lẹ́yìn ìmí ka mọ́jú kan ó wá ń ṣàlàyé síta tí mo wá sọ ó lóun fẹ́ fún mi ó lóun láìkí mo ṣe ń ka mọ́jú yìí fóun fẹ́ fún mi ní kinní kan tí wọ́n á máa fi jẹun lọ láíláí lẹ́yọ̀ kan ibi tó. oògùn yẹn ẹyọ kan yẹn iṣẹ́ méjì ló lè ṣe obìnrin tó bá fẹ́ máa gbowó lọ́wọ́ ọkùnrin àti obìnrin tó fẹ́ tajà olóbìnrin tó iléeṣẹ́ tí ṣọ́ọ̀bù ẹ̀ lè tajà tóbi ní kí n ṣe fún àwọn kéékèèké ẹ wá wò nínú tí wọ́n máa lò omi tí obìnrin yẹn ti táǹbà tó fi fọ abẹ́ ojú ààrẹ ibi tọ́mọ ń gbà jáde yẹn ó wà nínú ẹ̀ ewé ìpèkínni ni wà nínú ẹ̀ ó tún sọ àwọn nǹkan yìí kù mi ò kọ́lẹ̀ nígbà tí mo délé mo ebi lè pààyàn ń mi èèyàn kàn wọ́n pé tàbí ráàzù pé ní ìdí ọmọ èèyàn dé ní a ní one point mílíọ̀nù lówó wọ́n pé wẹ́ ọlọ́run jọ oríjì mi o. ó kàn fẹ́ ṣe lẹ́ẹ̀kan kó ń fi rówó ìlú o bí mo kàn fẹ́ fààyàn bẹ̀ ni pé ẹ wo nǹkan tó ń sọ ní o bí wọ́n fi ṣe ìka ẹ̀ ènìyàn wà máa padán àṣẹ ìtàn gbogbo ẹni tó bá ti kọ pàápàá yẹn táwọn èèyàn ṣe àfúlàdì láàárọ̀ orin ni wọ́n jí gbọ́ gbogbo ẹni bá ti kọjá wájú ṣọ́ọ̀bù yẹn àwọn ìṣù wọn fọwọ́ kan ọpọlọ yóò yà síbẹ̀ láì ní nǹkan kan rà yóò máa rà tàbí tẹ bá ti gbórúkọ èdè tí èṣù fọkàn ọpọlọ yẹn yóò darí àwọn èèyàn lọ́bẹ̀ tó yẹ ká máa ṣe àpáàbù dáadáa anyway ibi tí mo ń lọ ní wípé àwọn tí ó ń tajà yẹn àwọn olóúnjẹ òṣèré àti gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ náà wọ́n máa ń ṣe àwọn nǹkan yẹn ájò ní kódà wọ́n máa kírun níbi iṣẹ́ ìjọba àwọn èèyàn máa ń ṣe oríṣiríṣi ájò náà pàápàá tó jẹ́ civil service tó jẹ́ pé àwọn èèyàn tó ń wá ipò yẹn lè tó mẹ́rin márùn-ún lẹ́bù kan wọ́n wá ṣùgbọ́n nìkan lé òbọ̀ sáàyè yẹn tó tí wọ́n bá ń lọ interview àwọn èèyàn máa ń ṣe ẹ̀yọ́nú wọ́n lè hàn hàn tú kan ó láwọn ewé tí wọ́n fi sùn tẹ́nìyàn bá ti fi bọ ojú tàbí obìnrin tó bá débẹ̀ wọ́n máa yọ́nú sí i. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá ń ṣàkíyèsí àwọn owó ló wá ń ṣe kíní wọ̀nyí, àwọn tó pọ̀ jù làwọn àpá. Bàbá ń gbọ́ ìpolówó lórí rédíò àti tẹlifíṣàn. Kódà àwọn míì ní ètò lọ́sọ̀ọ̀sẹ̀ Monday, Tuesday, Wednesday ní alẹ́ ni wọ́n kan kan ọba aláàjì kìíní kan kìíní kan tó rojú tù gbèsè ayé ẹ máa bọ̀ kìíní kan aláàjì ó fẹ́ yanjú ẹ oríṣiríṣi nǹkan. àwọn tá à ń sọ ìtí wọ́n bá tẹnu bọ ọ̀fọ̀ babaláwo ilé ìpọ̀fọ̀ tó wọn tí wọ́n bá tẹnu gbògede babaláwo ilé ìpògede tó wọn tó bá sì já àyájọ́ kò lè gbàyájọ́ tó wọn táwọn ni yóò fún yàn láàásán àwọn babaláwo gan ò lè fún yàn láàásán tó wọn àwọn nǹkan wọ̀nyí láwọn èèyàn wá rò pé ó nọ́ọ̀mà ìyẹn ni tó fa awuyewuye lẹ́nu ọjọ́ mẹ́ta nípa olórin kan tó sọ pé òun iṣẹ́ ògùn mi tó fa awuyewuye because n tó gbọ́ yé láti pé ó sọ ó ní ìtẹ̀síjẹ́ òun fi òun ò pààyàn òun ò fi bá bèèyàn kan jẹ́ kóun lè ṣe kí ni kóun mókè ní tòun kì í ṣe kóun mókè ní kẹ́límọ̀ tó lòdì gbàgbé ẹ̀ dandan jẹ́pẹ́ kò lè ṣàṣeyọrí kò ní. kí ẹyin táwọn gbọ́yé nínú ẹ̀sìn yẹn kódà àwọn èèyàn wọn ò ká kéèyàn lọ dára mọ́ ẹgbẹ́ ayé bí ògbó ni ibi oríṣiríṣi wọn ò ká sí pé aburú ni ó lò ó lọ tó lọ wá ìṣọ́ fúnra ẹ̀ wọ́n ti mọ́ṣáláṣí kan nílùú kan nígbà yẹn àbúrọ́dà kan ń ṣe wá àtúrú ọdún yìí mo lọ ọbẹ̀ mo ti kọ́ lọ mọ́ọ̀sì yẹn rí mo wá tún padà lọ́ọ̀bẹ̀ fún program ṣe ìbárí wọn bẹ̀ mọ́ wọn ni wọ́n ti lé wọn ní mọ́ṣáláṣí wọ́n ti lé wọn lọ bùnú ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ 90s ni o maybe around 1993 1993 and I want to be specific lábẹ́òkúta abẹ́òkúta ní tí mo ń sọ abẹ́òkúta abẹ́òkúta lóògùn kí ló dé tí wọ́n fi lé wọn wọ́n náà sọ pé wáàsí òdì ni wọ́n ń ṣe kí ni wáàsí òdì tí wọ́n ṣe ọ̀rọ̀ tí ń rú ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí pé mo lẹ́yìn ti gbẹ́sẹ̀ sí wa. so wọn ò rí n tó sì fa ni pé àwọn bàbá yẹn àwọn àfáà tó ti ṣàlàyé ẹ̀sìn fún wọn ṣáájú àtàwọn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ wọn ò sọ fún wọn pé gbogbo nǹkan tá à ń sọ yìí pé ó bẹ̀sìn jẹ́ wọ́n ti ẹ̀ tó wá rí báwọn ló ń ṣe báwọn ẹgbẹ́ mo ti sọ́ńbì rí nílùú yìí tí mo rí àbá yẹn mo mọ̀ dáadáa bàbá yẹn àjọ ó jẹ́ ìyàlẹ́nu fún mi torí mi rò pé èèyàn kan tí ò ti ẹ̀ tí ń ṣoògùn kankan ni ọmọ ajá ó ti fi ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fẹ́ fi torí bẹ́ẹ̀ nìyẹn fẹ́ lọ bàjá. kó tó lọ yẹn wọ́n kọ̀ọ̀kọ́ wọ́n ní wọ́n ń ṣàdúrà fún máa ń kà àdúrà dà ìgbà mo dé wọn ní wọ́n ń ṣàdúrà fún à ń fún lọ́wọ́ ọmọ ajá sí ni wọ́n bẹ orí ẹ̀ kalẹ̀ wọ́n ti ṣe <laughs> ogún nìyẹn náà ah, ẹnìyàn alájà ni o ó tún kọ́ mọ́ọ̀sì ó tún máa ń náwó fẹ́ǹsì ṣùgbọ́n òun ò mọ̀ pé tó ń ṣe yẹn torí pé tó ń ṣe gan fún jẹ́ àáfà kò mọ̀ pé nǹkan tí wọ́n ṣe yẹn ti gbé òun kò ní kíni nínú ẹ̀sìn ájò ló pé so this is where problem lies ibi tí ìṣòro wà tó ń dún nìyẹn tó fi mú ẹni tó lọ fún àsàlátù tó di ẹyẹlé dání sínú àpò wọ́n bá ti parí àsàlátù ìwọ́n àlọ́lé àfàkì ẹyẹlé tẹni ká mú wá o ṣé ò lábà wọn kò ní funfun ni wọ́n bá ti gbà wọn ò fi ilẹ̀ ṣé ó lè bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mẹ́ta láti ìyókó yá wọ́n tu dúdú tó wà lára ẹ̀ ní ṣàgbé tó bá ní dúdú yóò tó padà yọ míì ṣùgbọ́n àdúrà rí pé ó bá májẹ̀mú gbọ̀n ó ṣẹ̀ wá lò tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ kọ́lé àwọn àfáà ní kó lọ sí orí ilẹ̀ yẹn kó ń ṣó àwọn ni ó bá gbẹ́lẹ̀ tó bá ṣe nǹkan sílẹ̀ wípé kí ilé yẹn kó fi lè rí kọ́ mo rò pé bí àti àwọn oríṣiríṣi nǹkan bẹ́yìn nítorí àsìkò àwọn nǹkan wọ̀nyí haram nínú ṣẹ̀rẹ́ Islam ó wà lábẹ́ ìmọ̀ wá ìrànlọ́wọ́ nǹkan mí tó yàtọ̀ síta ní ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ nìkan là ń sìn ọ̀dọ̀ rẹ̀ nìkan là ti ń wá ìrànlọ́wọ́ ó takú gbogbo nǹkan wọ̀nyí ló gbé ní kóòlù Islam ní àkótán ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n fọmọ sílé kéwú kò sí ìdíjọ́ ti fọmọ sílé kí ó iṣẹ́ táwọn àfáàyàn ṣe àwọn náà fẹ́ kọmọ wọn mọ̀ tí wọ́n sọ pé àáfàá kan gbóná àáfàá gidi ni tẹ́rí tí wọ́n ń pọnlé tó dé tí wọ́n ń kúnlẹ̀ fún yẹn wólẹ̀ fún yẹn ń fún lówó àáfàá yẹn jẹ́ olóògò báyìí àwọn nǹkan tó ń ṣe ni. bí ó ṣe wọ́n rí yẹn gba pẹ́pẹ́ yẹ gba tòlótòló gba bìyẹ gba gbò gbowó ńláńlá oríṣiríṣi nǹkan àwọn náà fẹ́ kọ́ ọmọ wọn náà ó dà bẹ́ẹ̀ fún wàhálà àwọn ẹran lọ lé kéwù ìrètí wọn ni pé tó bá dé kò náà ṣe kí ni tàbí kọ́ jù sọ́dọ̀ àfààyàn pé kó lọ kọ́ kéwú bẹ̀ ó ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ju ọmọ sọ́dọ̀ àfààyàn ní pé lọ kéwú kò lè kéwú kankan tó nípa àfààyàn gan òun mọ kéwú àwọn míì sì mọ kéwú yẹn ṣùgbọ́n ọ̀tọ̀ ní iṣẹ́ ọ̀tọ̀ ní kéwú yẹn ọ̀tọ̀ ní iṣẹ́ babaláwo tí wọ́n ń ṣe débi tí àwọn ní àtàwọn babaláwo wọ́n jọ máa ń wà nípàdé awo ọwọ́ tó ṣe kí ni ọwọ́ tó kàn wọ́n. ìkọlọ̀ ń ṣàánú and these are prominent people wọ́n máa ń sábà jẹ́ àwọn fígọ̀ àwọn ìgbìmọ̀ kánúẹ́s wọ́n bá sọ̀rọ̀ báyìí ohun ni wọ́n ké tó lágbájá báyìí. mo ti ojú mi mo ti fi ojú mi méjì rí ẹnìkan wá ń ké lọ́dọ̀ wa. ọ̀rọ̀ bá ń sọ ìwà ayé ó dẹ̀ ti lọ lé tó tẹ́lẹ̀ gbogbo àwọn ètùtù yẹn ló ń ṣe é ká ṣiṣẹ́ ká ṣe tutù tẹ́nìkan bá dé ṣe ẹni sọ pé tutù lọ́rọ̀ ẹgbà ẹjẹ́ abẹ ayé ó wá pátì àwọn èèyàn lù rẹ̀ yẹn wọ́n wá lọ fi ẹjọ́ rẹ̀ sun àfà rẹ̀ tó kí ó lọ́dọ̀ ẹ̀yẹn pé kò ṣiṣẹ́ yìí àfà yẹn wá invite them ìgbà tó lọ tó lọ́dọ̀ àfà yẹn ló wá ń sọ fún wa pé àfà yẹn wá sọ pé yóò jìyà lọ́dọ̀ náà pé ìmọ̀ tó mọ̀ pé kò fi ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ ẹ̀yàn ó wá sọ pé yóò wọ̀ná yóò jìyà torí pé ó ń ṣe àwọn ìmọ̀ ìmọ̀ kíni ìmọ̀ ká ṣe tutù ká lọ́jì àìkọ́ àwọn afá dáadáa lórí kàkódà ẹlòmí lọ́sàn-án dandan tó gbé gbá tó pé àwọn ayé ìmọ̀ yẹn ní ń sọ ìgbà tó wá ń sọ mi tó báwo làwọn èèyàn ti fẹ́ mọ́nà tí wàá ló bí nǹkan tó bí rí o ìgbà tí ìsìláàmù ń bọ̀ nílẹ̀ yorùbá ìwà tó wá yàtọ̀ sí ìgbà tí kìrìsìtẹ́nìtì tó ń bọ̀ nílẹ̀ yorùbá ẹ̀sìn ọmọlẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ìgbà tí kìrìsìtẹ́nìtì ń bọ̀ àwọn èèbó fúnra wọn ni wọ́n mú wá àwọn àlùfáà wọn láti england àwọn ìwà amúnisìn àwọn gẹ̀ẹ́sì yẹn àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n mú ẹ̀sìn yẹn wá fúnra wọn àwọn cms ẹ̀rí káwọn òyìnbó àwọn david indra àwọn methodist àwọn thomas bach freeman àwọn catholic àwọn father concord father daniel gbogbo àwọn wọ̀nyẹn ni wọ́n mú wá fúnra wọn tí wọ́n jẹ́ àlùfáà tí wọ́n dẹ̀ ń èdè òyìnbó láti ẹ̀rọ àwọn ọmọ wa àwọn tó di reference gbà wọ́n yẹn irú reference tó wà ń bàdàn yẹn tó dá ìbàdàn grammar school nílẹ̀ yẹn reference akínyẹlé gbogbo wọn yẹn wọ́n kọ́ ẹ̀kọ́ wọn tààrà lọ́wọ́ àwọn òyìnbó yẹn ṣùgbọ́n nígbà tí islam ń bọ̀ ńlẹ̀ yorùbá kò wá lọ́wọ́ àwọn àáfà ọ̀tà ìdìyẹ gangan kò wá ó wá láàbọ̀ kò wá pẹ̀lú ìmọ̀ ẹ̀gbọ́rọ̀ mi àwọn tó wá ń gba islam ńlẹ̀ yorùbá ń gbà yẹn babaláwo ìgbà tó wá dé yẹn tó kíní tó ń ṣe yẹn babaláwo tó ń ṣe yẹn oògùn tó ń ṣe yẹn ó tún tẹ̀síwájú nínú ẹ̀ kò sẹ́kọ̀ọ́ fún wípé àwọn tí ní yóò mọ̀ bá ẹ̀sìn ni débi pé nígbà yẹn náà táwọn babaláwo ẹgbẹ́ wọn tàbáwọn olóòṣà àbáwọn olóògùn bá gbógun tì wọ́n kíní yẹn náà ni wọ́n sì gà padà kí ló àbá báwọn tó bá ti gbà ìsìláàmù yẹn mọ́ sábà borí àwọn àfáà kàwọ̀ yìí ti ṣàlàyé pé rúhù iman ìmọ́lẹ̀ ó nígbàgbọ́ ní ìjọ kan ṣoṣo ọlọ́run kékeré tó wà nú ẹ̀yìn ẹ̀yẹn olófin bò torí pé ẹlòmíì kì í ṣe fóun gan ló mú ògùn jù nù wọn tó bá ti wá kúrò tó bá gbógun tì lásìkò tó fẹ́ bá wọn jà yẹn ẹ̀mí ẹ̀ máa padà sí ọ̀dọ̀ ọba ẹlẹ́dàá pé ẹni mò ń ṣe o ọwọ́ ìmọ́lẹ̀ kékeré yẹn olófin máa borí wọn bẹ́ẹ̀ ni kò fi lẹ̀ òkè nìyẹn ló fa wàhálà ìmọ̀ ẹ̀sìn yẹn ló di bí iṣẹ́ wa ń dé gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ pátá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá láti ibi ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ àti tó parí ẹ̀yin tẹ̀ jágbàlagbà ìtàlẹ̀ gbọ́ pé àkùrán sórí rí nínú àbàbá tó ti lọ ta pè láàfà gbogbo kùrán ló wá kò sí tàn rẹ̀ ó kàn lè máa tí ó lè pé ah hafiz ni bàbá àgbọ̀ ah, rí kò sí bàbá kankan tí wọ́n fún àwọn afá tó ti lọ tí wọ́n pa ìtàn wọn pé wọ́n jẹ́ hafiz wọ́n jẹ́ tó àkùrán sórí kò sí wọ́n lè máa ka àyà tó pọ̀ lórí o ṣùgbọ́n pé wọ́n àkùrán ká ní nínú ìgbìdẹ́yà lànà àyà láà àwọn ẹ̀kọ́ táwọn ń ṣàlàyé lónìí àwọn tàwíìdì àwọn ìmọ̀wọ̀n yẹn mélòó nú àwọn àfáà yẹn ló lè ṣàlàyé àwọn kìíní yẹn ìgbà tí ìmọ̀ wa dé lójijì káwọn ọmọ wa wá lọlẹ̀ lábáwá ìyẹn tó di tẹ́sì lè fi wá wọ́n ń ṣàlàyé tí wọ́n ń ṣàlàyé ókè ókè ókè ókè ókè ókè ókè ó wá tako tó wà nílẹ̀ ìyẹn ló wá bí àwọn awuyewuye oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣàlàyé pé tọ́lọ̀ ń sọ ní tánà bí sọ àwọn èèyàn sọ pé ṣe ń tàn sọ pé àwọn bàbá ti tẹ́lẹ̀ yẹn wọn ò mọ tí wọ́n ń ṣe ìjọba sọ ní fọ́mọ náà làwọn bàbá yẹn nígbà dẹ̀ ń bá wọn sọ ọ̀tọ̀ àlàyé bẹ́ẹ̀ ṣe ni pé tọ́lọ̀ ń sọ ní sáànà bí sọ ní sọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ sáànà bí ò sọ. àwọn tó bá mọ kí ó díẹ̀ nínú wọn wà máa ṣe gbìyànjú láti yí ọ̀rọ̀ yẹn pé kò yé yín ni báyìí ni kó bá lè bá ń tí wọ́n ti ń ṣe kó bá lè yé kíni kó bá lè bá mu. tó bọ́rọ̀ yẹn yìí máa rí lọ nìyẹn o olórin tó ṣeé ṣe ìdí ó ṣeé ṣe kéèyàn jẹ́ olórin kó mọ́ sí ògùn wọ́n tó bá ń kọrin tó bá lọ sí agbó tó bá àwọn tí wọ́n ń pè ní lérè yẹn àwọn alágbèyẹ àwọn tó fẹ́ dán owó wà ń bẹ̀ àwọn tó fẹ́ ẹ́ńjìn yẹn àwọn tó fẹ́ tì lágàdá gbogbo tẹ́ńjìn ò ní ṣiṣẹ́ àwọn tó fẹ́ mú ohun ẹ àwọn tó fẹ́ kó mọ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ táwọn ó yọ àwọn tí ó fẹ́ kó gbàgbé tó fẹ́ kọ oríṣiríṣiríṣi gbogbo ájò yẹn ni wọ́n náà máa ń ṣe ẹbọdẹ̀ làwọn ájò wọn happy ni òpólórin èèyàn lè fi orin ṣe iṣẹ́ ṣe ó mọ́ ṣe ògùn mi ò tí mọ́ tàbá lọ gba àwọn olórin ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mú àwọn tó jẹ́ mùsùlùmí nù ẹ jẹ́ ká mú bàrísà lábẹ́rẹ́ ẹ padà gbọ́ tí wọ́n mọ̀ sí àwọn ọ̀fọ̀ ńláńlá nú rẹ́kọ́ọ̀dù wọn báyìí kò nídìí ká lọ wọn àbá lọ wádìí àwọn ògèdè gidi wọ́n máa ó pè kọjá pélé kan ń dáṣà wọ́n tí ó dé tí ó dé ti ayé yẹn gangan. wọ́n lè lọ pé ọlọ́run ọba aláìláì lọ́la wọ́n padà yóò tó inú ayé yẹn gan. ọlọ́run ló ṣàánú wọn ọlọ́run gbogbo àbọ̀ tó ibẹ̀ ẹ̀yin olùtẹ́sí ẹ̀yin alákùnrin ẹ̀yin nígbà tó o. oògùn ṣíṣe ìpèjì ara ẹ̀sìn wa ọ̀tọ̀ ni sàn. ẹ má jà wọn bá wọn pè pé lóògùn mọ́ ìdí ọgbà lérò pẹ̀lú oògùn ní shrik ẹ̀bọ ájò ṣíṣe ìjà ara ẹ̀sìn wa ìdí ọgbà lérò pẹ̀lú ájò gbogbo ẹ̀bọ ní ájò wo ni wọ́n ń ṣe ẹ̀já ṣe ájò sí kí lẹ́yìn ájò sí. Naam.

wà ìmọ̀ kàfúrà nínú sọ́rọ́tù lè ìsàn tàbí sọ́rọ́tù dáàmù ọlọ́run ní a ti fi ọ̀nà mọ̀ yín ọ̀nà yẹn wá ní ìmọ̀ ṣáàkìrọ̀ ní jẹ́ tí ó dúpẹ́ fọlọ́run mọ́ ọ́ kó máa tẹ̀lé ojú ọ̀nà ìmọ̀ ọlọ́run lọ́kàn o ṣe kékeré ojú ọ̀nà tààrà tọ́lọ́run kó sọ pé ó tẹ̀lé kó sọ pé ìlànà èsì dàírẹ́tì wà ní ṣúrọ́tù ìbákọ́rọ̀ ṣúra 2 àyà 102 ọlọ́run ni àwọn bànú Israel ọmọ Israeli tààrà àwọn òjíṣẹ́ sí ṣédíyẹwà ànábì Dáúd bẹ̀rẹ̀ lórí Mùsá ànábì Mùsá Mùsá lọ Dáúd dé ṣùgbọ́n náà ń tẹ̀lé ní Suleiman lọ ọlọ́wọ́ ni kàkà tí wọ́n fi tẹ̀lé tàórẹ́tà tí wọ́n fi tẹ̀lé zàbúrà tí wọ́n fi tẹ̀lé tàwọn òjíṣẹ́ ọlọ́run tó ti lọ láàrin yẹn kàkà bẹ́ẹ̀ wà tábàárù mẹ́tẹ́tìlù ṣẹ̀yàfínù àlà múlìkì Suleiman wà mẹ́ tí àwọn èṣù èṣù àwọn èṣù gangan àwọn ọmọ ogun àṣẹ ìtọ́nù tí wọ́n purọ́ rẹ̀ mọ́ wọ́n ṣàfihàn ẹ̀kú ìjọba Suleiman nírọ́ ni wọ́n pa ọ́ wípé agbára tánàbí Suleiman lóòrè tó fi ń darí ayé àwọn èṣù ló bá wọn gbé gbogbo májẹ̀mú yẹn kalẹ̀ tí a fẹ́ nu Christianity náà wọ́n purọ́ ẹ̀ mọ́ ìwé kan wà seven books of Moses seven books of Moses ìdánù bíbélì tó àwọn wòlíì àti àwọn pásítọ̀ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ìyanu wọ́n máa ń wá wẹ̀ yẹn kiri seven books of Moses ẹ̀rẹ̀ lómi tó máa ya rèé wọ́n lè lọ ka seven books of Moses tó yóò fi lọ́n lo sunday abẹ́là pupa abẹ́là dúdú àtàwọn oríṣiríṣi tó máa lè sí ó yá kò farabalẹ̀ àbóṣe mistake orí ọ̀bàdà wọ́n ní seven books of Moses ló kà irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọdún kàlí ni wọ́n lò sí lò torí ẹ̀ wá dàrú ní ilé ya wòlíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ìyẹn ni wọ́n lọ ń tẹ̀lé wọn wá tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tó fi ráwọn òjíṣẹ́ àwọn ẹ̀yẹ̀ ṣù yẹn ló ń kọ́ àwọn èèyàn ní gbogbo táǹtẹ̀ sọ pé níbo ló ti wáyé ó wá látọ̀dọ̀ ṣẹ̀tọ́n láti tún àwọn èèyàn kù kú òdodo ọ̀nà tààrà kí wọ́n lè wọ náà ẹni tó bá fẹ́ yóò àmọ́ tẹ̀lé ti tọ́lọ́wọ́ báyìí rògbòdì ní nǹkan àwọn yòókù ayá yẹn o wà máa ń zìlà alẹ́ mẹlẹ́kẹ́ ìlú bá bí ilẹ̀ arúgbó àwọn màrú wà máa yọ alìmẹ́ni ní àhàdí àtàyà kúlá ìnáma náà nù kìtìnẹ́tò fàlà tẹ́kfò ẹ máa wo sọ́lọ̀ ní tí wọ́n kọ́ nínú ẹ̀tọ́ àkù bá ṣe yẹ ya ọkọ àtìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ṣà ọlọ́run ṣàánú tó bí ẹ ti rí nìyẹn ní

àwọn ìṣègùn tí wọ́n ṣe. ìjọba ìdàkejì ọ̀rọ̀ tó ta àgbo tàbí ìwọ̀ ìjọba bí ìrìnà àtọ́jà sí ìrìnà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lọ. ọmọ yóò dọ̀gba. bàbá yẹn sọ pé gbogbo ọ̀rọ̀ díẹ̀ máa ń bà. yẹ́n pé ilé ìtọ́jú ara rẹ̀. ok. bàbá làbí ó sọ ó kún sí ìfẹ́ tó kú ẹni bàbá yẹn sọ pé gbogbo ọ̀nà tí èèyàn bá gbà láti tọ́jú ara rẹ̀ ẹ jẹ́ kí n fọ èyí èmi náà ń gbọ́ nígbà tí wà ìgbà mo wà ń primary school èmi náà ti gbọ́ ṣáà pé seventy something ẹ̀yìn dàgbà ń seventy yẹn bọ̀ tèmi jọmọdé èmi náà máa ń gbọ́ nígbà tí mo wà ń primary school ní seventy yẹn wọ́n sọ pé ọlọ́run kọ́ á jù ó ní gbogbo ọ̀nà tí yẹn bá mọ̀ tó láti jẹ́ ìtọ́jú ara rẹ̀ ló máa ṣùgbọ́n ṣẹ̀ríà ìsìláàmù sọ bẹ́ẹ̀ méjì gbogbo ọ̀nà tí yẹn bá mọ̀ lèyàn lè lò láti ṣètọ́jú ààrẹ. Bàbá ebí mo ti sọ, ẹ bàbá tẹ ló Ok. ọdún haka lokaci da sata wani mutum wani an gani a wani ne wani kuma matsala ce wani kuma ya zuba da ce da ba ji sa ko ko da wani ko ba ba ce ko da ji ba ba ne okay sir ẹ eh, bọ̀dọ̀ mo ti gbọ́dọ̀ yẹn ẹ jẹ́ kí èmi náà wá ń pọ ìsìn báyìí ẹ jẹ́ kí n state àwọn nǹkan tẹ́ ẹ sọ ẹnìkan àfáàní nígbà yẹn ìfẹ́ mo dákẹ́kẹ́ lẹ ti mọ̀ bí àwọn seventy four ló ń kírun fún mi ẹ ti ẹ̀ ṣàlàyé mo ń gbọ́ mo ń sọ àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ níbẹ̀ ṣe sọ wípé wá sọ wípé ní wàásù tó ṣe nígbà yẹn ni pé gbogbo ọ̀nà tíyàn bá mọ̀ láti fi tọ́jú ara ẹ̀yìn wípé kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ ní bá mọ̀ sáàgbé tọ́jú ara ni nígbà tí bàbá yẹn ti ẹ̀ṣẹ̀ ẹ̀sìn tó ó wà lára àwọn tó fẹsẹ̀ rìn lọ mẹ́ka so èsì fi wá ní pé mo ti sọ̀rọ̀ yẹn náà wípé ìmọ̀ àwọn àfáà nígbà yẹn ó ní ibi tó dé ìròrí ló pọ̀ ìròrí jẹ́ ní àgbà tó jẹ́ pé èèyàn fẹ́ fi tọ́jú ara ẹni kí é tó fẹ́ fi bà tèèyàn jẹ́ ẹgbẹ́ tó lórí yẹn náà sọ nìyẹn pé nígbà tó fi bà tèèyàn jẹ́ rú àwọn wàásù yẹn ni wọ́n gbọ́ kí é ṣe gbogbo ọ̀nà téèyàn bá mọ̀ fún ìtọ́jú ara lèèyàn lè lò àwọn èyí tó bá bá tí ò bá tako tìlànà sọlọ́n tí ò wẹ́bọ lọ́wọ́ nínú ẹ̀ nìkan la lè lò mo rò pé àwọn ànábì ọlọ́run ṣàárẹ̀ ẹ jẹ́ ká wo ànábì Ayub nínú Quran ànábì wa Ayub ọlọ́run sọ̀rọ̀ àìsàn tó ṣe nínú al-Quran gbogbo sáré tọ́lọ̀ sọ fún wa ní pé ọlọ́run ní ó padà sọ́dọ̀ ọlọ́run wípé ìnira ti bá òun gbogbo ìyàwó ẹ̀jẹ̀ tó ń fún níṣòro tẹ̀síìrì àwọn afọ́n tẹ̀síìrì inú tẹ̀síìrì pẹ̀lú yá wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ti gbọ́ta òkèrè ànábì àyùbù rí bọ̀ tààlà ànábì àyùbù wọ́n pé kò pé nǹkan kan míì kò lo ìlànà míì kò sọ́dọ̀ òòṣà kò lọ ọlọ́run nìkan ló dúró tì títí tara àyùbù fi yá bí wọ́n sọ pé òun ló jẹ́ jóòbù bíbélì yẹn jọra ó ti tó fún wa láti jẹ́ ìtọ́sọ́nà wípé ọ̀nà èyí tó bá ìlànà pípe ọlọ́run ọba nìkan ṣoṣo mu òun la lè fi ṣe ìwòsàn dára. ànábì iṣẹ́ ààrẹ náà sallallahu alaihi wa alihi wasallam nílùú Mọ̀dínà tó làwọn pàtó. ànábì ò lọ ṣe ètùtù o kò dẹ̀ wá ìyọnu ayé o. ọlọ́run là ẹ̀kọ́ tó ń tọ́lọ̀ fi là á ní kúlà ọ̀sùn rọ́bì nìkan láti àti kúlà ọ̀sùn rọ́bì náà sáàmì bí dẹ̀kọ́ wa pé ta bá ti fẹ́ sùn lálẹ́ kákàkú káfí àtẹ́gùn sí àtẹ̀lẹ́ wa méjèèjì ká papọ̀ kákàkú lè ńlá àti délẹ̀ kíláàsù rẹ̀fẹ̀ láti délẹ̀ kíláàsù rẹ̀bì náà sì délẹ̀ káfí pa gbogbo ara wa ní wa bá dé èmi ká tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ká ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta kó lè máa yóò mọ̀ jẹ́ ìṣọ́rí rárá. Àyà jini Jíìnì sọ fún wa wípé àwọn rìjálù mínàlì ìn ìyá òdúnà bèrìjálì mínàlì jíìnì fàṣàdù òhùmúrọ̀ àkọ́ lálẹ́ sáyà. Àwọn ìjọba ní àwọn èèyàn kan àwọn ọkùnrin kan yẹn èèyàn wọ́n ma ń wá lẹ́rọ àwọn apá mi ó lọ inú igbó inú igbó láti fẹ́ lọ ṣe kìíní yìí o kìíní yà á gbé lọ sínú igbó ni o kùránì ni wọ́n máa ń lọ báwọn àjọ̀nú báwọn fasadu hum ọ̀hàkọ́ kùránì ọlọ́run ọba sọ ní kùránì àwọn àjọ̀nú yẹn wọ́n ń pè láwọn ayé yẹn wọ́n wà máa lé wọn kún nínú àánú dọ̀láàrù wọ́n máa lé wọn kún nínú kúfùrù ìṣe kèfèrí wọ́n máa lé wọn kún nínú òmùkọ́ nínú inú agbọ̀ wọ́n mọ̀ lè wọn kú nínú ìfọ̀jú wọn ò ní fi ọ̀rọ̀ wọn ò ní jẹ́ kí wọ́n mọ̀ lójú ọ̀nà náà àwọn májẹ̀mú májẹ̀mú májẹ̀mú tí wọ́n wọn mọ̀ náà ni wọ́n nìkan máa ṣe ẹgẹ́dẹ̀ tó bá pé ni wọ́n ní kó já wọn ò fún ní tí ó pè kó tó lè rí kọmọ ewé tó ajẹ́ pé wọ́n ní kó lọ lo ewúro àmọ́ tó bá ti dédé ewúro kó máa sọ wípé kìnìkan kìnìkan ló ṣe kìnìkan kìnìkan kìnìkan ló ṣe kìnìkan ìyẹn lẹ́bọ tó wà ń bẹ̀ kún ò ní sọ pé kó já ẹ̀ pé wúro kọ́mọ̀ òun ni wọ́n ní kó lọ já ṣùgbọ́n wọ́n fún ní ohun tí ó ṣe kí ni tí ó fi já tí wá ṣe wúro yẹn ló wù ú sàn àwọn nǹkan tó rò pé òun sá fún ìyàwó ló lọ ń bẹ̀ yẹn inú tí wọ́n sì dùn nǹkan tí wọ́n fi ṣe yẹn wọ́n mú kó torí kó ti di ẹlẹ́bọ ọkàn ṣàìtàn ti balẹ̀ pé lè ti wọn ná. bí èsì kìíní yẹn ṣe rí nìyẹn bí èmi gan àti ní ilé tàn yín jẹ́ o àtìgbà tẹ́mi ti wà ń kékeré lọ́rọ̀ àjò yẹn ni mo ń béèrè gidi pé àjò wo lẹ ń ṣe. Even when I was in primary school, I used to ask the question sàárà yà sí mo máa ń béèrè ẹ̀ pé mo ti sọ́wọ́ sí dáadáa mo máa ń béèrè lọ́mọ mi gidi sàárà kí ló ń dúró ó ya ṣùgbọ́n ó ya bí báwọ̀ ẹ̀mọ̀ máa ní ó ya sí wọ́n yóò ní tó jẹ́ ilé ní ní wọ́n ní sàárà ya ọmọdé ní sàárà ya sí ó ya bí bò tí ó ya jẹ́ pé kí nǹkan fàyà àṣà máa ronú àṣé wọ́n lọ ọ̀dọ̀ àwọn babaláwo ni nínú àwọn àfáà náà tí wọ́n bá wọn wo iṣẹ́ pé lọ fi nǹkan báyìí ṣe sàárà in tí ó fi ṣe sàárà yẹn wọ́n ó sọ ọ̀nà tí ó gbà ṣe wọ́n ó sọ àwọn tí ó pè àtúntà gbé ìjọ má jẹ̀mú tíṣà ìtàn fún wọn nìyẹn kó n fi lè bá wọn gbọ́ bùkátà ní so ó ti gbé wọn fún ìlú ọ̀nà ìṣẹ́ so bó ṣe rí ọ̀nà tó wà pẹ̀lú wa. bẹ́ẹ̀ni ó Lọ́pàá ní àjẹ́ ìgbà nígbà tí wọ́n ti kí ni kí yá àti ìdájọ́ lè lọ. èyí ọlọ́run. Mo gbọ́ mo gbọ́ mo gbọ́ ẹgbẹ́ ẹni pàṣẹ wà mo Àwọn tó sọ. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni mọ́tíláṣì. Bẹ́ẹ̀ni. Ọ̀tọ́tẹ̀gbọ̀n mọ́tíláṣì. Bẹ́ẹ̀ni. Ìtàkọ́gbọ̀n àwọn àtúnṣe àjẹsílẹ̀ ìwà. Bẹ́ẹ̀ni sà. Nígbà tí lọ́ọ̀rọ̀ báyìí wáyé, ìjọba náà lọ. Bẹ́ẹ̀ni sà. Ilé ìgbésẹ̀ lórí ojú ọ̀sẹ̀ ìtàlá. Ìgbésẹ̀ lọ́ọ̀rọ̀ ní ọjọ́ kò ní nígbèsì pé wọ́n lọ fún ètò ìgbò. Gẹ̀láti mo rántí mi ìgbàgbé. Gẹ̀láti ní ẹni tù. Bẹ́ẹ̀ni. Mo ní mo lọ fún ètò ìgbò. ní mo lọ tó. Bẹ̀bà. Náà. bá ń ni pé kọ́lọ̀ ìgbòsà. Ẹ̀jẹ̀ ní

ee kéèyàn yá sí ẹ̀kọ́ lọ́run ní kéèyàn fẹ́ lọ, kéèyàn نسألك الهدى والتوبة والعفاف والغنى اللهم اهدنا وسددنا اللهم ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وآثن عاقبتنا في الأمور كلها وحكيم إيماننا وارفع درجاتنا وثبتنا وأجلنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المسلمين ربنا آتنا في الدنيا اللهم إنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والجنة اللهم اهدنا وثبتنا اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. عليكم السلام